الحمد لله الذي جعل المودة والرحمة بين الزوجين وجعل الطلاق مخرجا من الموت والهلاك والصلاة والسلام على سيد الثقلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́ fún ọba yìí lọ́ba tí ọmọ máa fi ìfẹ́ àti àánú sáàrin àwọn ọkọ àti ìyàwó gbogbo àwọn tí wọ́n bá kọjú síra wọn páwọn fẹ́ fẹ́ra wọn táwọn méjèèjì tí wọ́n sì gbà páwọn fẹ́ra wọn àánú ọlọ́run ọba ti ṣáájú fún wọn àánú tó ṣáájú òun náà ní ìfẹ́ òun náà ní ìfẹ́ tí ọlọ́run ọba fi pilẹ̀ àánú náà ọba tó wá sí báyìí tó fi ìfẹ́ sáàrin àwọn àtàwọn ìyàwó wa torí ìfẹ́ ló já máa gbé pọ̀ tí ọba sì fẹ́ mọ́ kálukọ́ lọ ọba tó wá fìfẹ́ lẹ̀ inú ilé wa dì sí ọba náà la dúpẹ́ fún àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run muhammad sallallahu alaihi wasallam aṣíwájú gbogbo àwọn ẹ̀dá aṣíwájú gbogbo àwọn ẹ̀dá lálejànú àtọ́mọ èèyàn àánú ọlọ́run kọ́bà nàbì náà kó sì bá ètò wọn ni ká gbéyẹ̀wò nírọ̀lẹ́ ọ̀rọ̀ tó lágbára tó yẹ ká mójú tó láwùjọ wa ni òun náà ni àtọ́láàkú wa àsìbáàbùhù wa àníwáhùhù wa àdọ́rọ́rùhù lèlèfàrìdì wọlé mọ̀tíṣàmà ètò wọn ni ká gbéyẹ̀wò nírọ̀lẹ́ òun náà ni ìlọ́lọ́tọ̀ọ̀tọ̀ ọkọ àtìyàwó àti sábàbí tí máa ń ti ṣe nìkáà lẹ́yìn tí ìfẹ́ ti ṣáájú kí ló fà á tó mo fi nífẹ̀ẹ́ ara wọn mọ́ tó fi wádìí pé kálukú ọmọ lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀yọ́ màyá mi wọ́n àdọ̀rọ̀rùhù ìnira wo ló wà ń bi divorce tẹ́nìkọ̀ọ̀kan wa tá lè lè sọ̀ra wa ìpínlẹ̀ kọ̀ọ̀kan téèyàn kàn ní dépò téèyàn wọ bẹ̀ bá wọ ìtẹ́yàn bá nulẹ̀ ò ní dáa ìnira tó wà bẹ̀ fọ́kọ ìnira bẹ̀ fún ìyàwó ìnira àti nira tó wà ń bẹ̀ fáwùjọ àwùjọ tí dìfọ́sì bá ti pọ̀ wọ́n máa rán wàhálà tó pọ̀ ikhwatal iman ayọ́mọ̀ ayá mi nínú ẹ̀sìn wa ṣúrẹ̀ adnikahu lè ikọ́ matil hayati zaujiya almustaqirra almọ̀mùníyàti alalmahabbati wa rahmati bẹ́ẹ̀ na zaujai nítorí kálíbà máa gbé papọ̀ lọ́lọ́run fi ní ká fẹ́ra wa kìí ṣe nítorí kálíbà pínyà tọ́lọ́run bá ní ẹ papọ̀ ẹ fẹ́ra yín ọlọ́run nífẹ̀ẹ́ sí kátúkà ní ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ torí lọ́lọ́run fi ní ẹ máa wà papọ̀ káwá wà lérí ìfẹ́ àtàánú àánú àtìfẹ́ tí ń bẹ láàrin ọkọ àtìyàwó yìí òun náà ni ọlọ́run ọba gbà lérò tó fi ní ká fẹ́ra wa wọ̀ṣúrẹ́ alẹ́ ajílẹ̀ sẹ́kìnà ti fìlìkúlóòbù wọ́n náà lọ́wọ́ bá ní káfẹ́yàwó ká lọ́kọ nítorí kálífà nífọ̀kànbalẹ̀ ńlẹ̀ ayé ẹni bá tó lọ́kọ tó tó níyàwó tí ó bá ní ẹ̀mí rẹ̀ ò ní balẹ̀ ìdùnnú ò ní jẹ́ tiẹ̀. láàlẹ̀ ajílẹ̀ rọ́àb wal-khawf wal-huzn wat-talaq kìí ṣe nítorí kálífà máa bẹ̀rù ara wa lọ́lọ́run fi ní káfẹ́yàwó àbí ká máa banújẹ́ lérí ara wa àbí ká kìí ṣe nítorí kálíbà túká lọ́lọ́run fi ní ká ṣe nìka ọlọ́run fẹ́ ká papọ̀ ló fi ní àṣẹ nìka ìtumọ̀ ẹni pé ìtọ́lọ̀ ní àṣẹ yẹn òun ó dùn mọ́ lọ́run ká wá túká ìtọ́lọ̀ ní àṣẹ yẹn káyẹn wá túká pàṣẹ mọ́ nípìnlẹ̀ kò dùn mọ́ ọlọ́run ọba wa ọlọ́run ọba aláǹ sọ nínú al ni wá o ni wá ìjẹ́yàn tá a jẹ́yàn yẹn a máa ṣe dáadáa síra wa ọlọ́run ọ̀dá ìyàwó látara àlìjànú èèyàn lòun náà ọlọ́run sì dá látara àwata jọkùnrin ìyàwó hawa ọlọ́run dá látara bàbá wa adam èèyàn náà ni adam èèyàn ni hawa àwa yìí sẹ́ranko kì í sì sẹ́rú ìyàwó ni bí ìyàwó tiẹ̀ náà ti jẹ́ èèyàn a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ńlá amálẹ̀ nù Qur'ani Karim ọlọ́run ọba ní ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا Ọlọ́run nínú àwọn àmì tẹ́ẹ̀fì mọ̀ pé mi Ọlọ́run bá ń bẹ nínú ẹ̀ tẹ́ẹ̀fì mọ̀ pé mi Ọlọ́run wà òun náà ni pé mo dá àwọn ìyàwó yín látara yín ètò mẹ́ ni pé mo yọ àwọn ìyàwó yín látara àwọn ọmọ èèyàn nínú àwọn àmì tẹ́ẹ̀fì mọ̀ pé Ọlọ́run bá ń bẹ litaskunu ilayha ọlọ́wọ́n bá ní kẹ́ẹ̀lẹ̀ bá máa nífọ̀kànbalẹ̀ tẹ́ bá ti wà lẹ́gbẹ̀ẹ́ wọn khalaqallahu al-mar'a lis-sakina lis-sakan ọlọ́run dá obìnrin kọ́ máa fún ọkọ nífọ̀kànbalẹ̀ torí ọlọ́run fẹ́ ní ká fẹ́ wọn ẹni tí ó bá lóbìnrin lé ọkàn rẹ̀ ò lè ṣe kíni kò lè balẹ̀ ọlọ́run lè taskunu ilayha kí ìdùnnú ilé tí ó bá sóbìnrin ayọ̀bẹ̀ ò pé ìdùnnú sì ní pé ń bẹ̀. waja'ala bainakum mawaddatan wa rahma ọlọ́run bá ná àwọn àmì tẹ́sí mọ̀ pé mi ọlọ́run bá ń bẹ mo wá fi ìfẹ́ sáàrin yín ẹ mọ̀ wá wàrà yín kàkì ọmọ ya ìfẹ́ ibi tẹ́ bá ti rí ìfẹ́ láàrin ọkọ àtìyàwó wọ́n mọ̀ wá wàrà wọn kàkì bẹ́ẹ̀ nìkan ọba dé ẹnìkejì ò ní sùn bọ́bá rẹ ẹnìkan òǹtàn ẹnìkejì ò sì ń rún jẹjẹ kò sì rẹ̀ hun ọlọ́pàá rẹ ìfẹ́ rẹ̀ oúnjẹ òsì wá lọ lẹ́nu rẹ̀ ọlọ́run ní ìfẹ́ tí mo fi sáàmì ìyẹn àtọkọ ní ẹmọ́jẹ́ ọba jẹ́ o ọ wà nínú àwọn àmì tẹ́sí mọ̀ mi ọlọ́run bá ń bẹ̀ wàláhàmà mo tún wá fàánú sáàrin ẹ̀yìn méjèèjì kò sí ní tí ọkùnrin ò lè fún ìyàwó rẹ̀ tó bá ti láàánú rẹ̀ kò sí ní tí ìyàwó náà lè gbé fọ́kọ rẹ̀ tó bá ti láàánú rẹ̀ ọlọ́run ní àánú yẹn náà ọlọ́run ní èyí tí mo sọ yìí àmì mi ọlọ́run ni fáwọn tí bá ń ronú sọ́tò room aya twenty one amara allahu nikaha àwọn àlùfáà wa wọ́n ní ọlọ́run ọba pàṣẹ oníkàfẹ́yàwó ní ànàfi khayran azima nítorí pé oore wà ń bẹ̀ li tahqiqi al-ibada oore tó ga jù nínú táàrí mi ìyàwó fífẹ́ òun náà ni pé yóò fún adéfọ̀kànbalẹ̀ táàfi lè sìn ọlọ́ ẹ̀sìn gangan látòrí ẹ̀dá wa wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ni mo dá àlìjànú àtẹ̀yàn torí ẹ̀sìn èèyàn wà lè rẹ́sìn rẹ̀ sí lásùn gbádùn tí ó bá níyàwó èèyàn ò lè gbádùn ẹ̀sìn rẹ̀ tí ó bá lọ́kọ nítorí pé níta máa fi rí ẹ̀sìn sìn òun náà ni tranquility ìfọkànbalẹ̀ tí ó bá wá sọ́kọ tí ò síyàwó kò lè sí fọkànbalẹ̀ nínú ayé yẹn anabi sallallahu alaihi wasallam anabi idha tazawwaja al-abdu tí ẹrú ọlọ́run bá kan tó bá lè gbìyànjú tó bá fẹ́ yàwó sílé faqad istakmala nisfa dini ìdajì ẹ̀sìn rẹ̀ ó ti pé ó ti pé ìdajì ẹ̀sìn rẹ̀ ó ti parí ìdajì ẹ̀sìn wájú ọlọ́ káfẹ́yàwó ànábì ní òun ìdajì ẹ̀sìn bẹ́sẹ̀ sí pọ̀ tó fọ́lì yẹtẹ́kì láha finis filibati kọ́ wá bẹ̀rù ọlọ́wọ́n bá nínú ẹ̀sìn tó kù àwọn ẹ̀sìn tó kù kọ́ bẹ̀rù ọlọ́ ẹ̀rí ọkọ gbà pé ìyàwó tóun fẹ́ òun fẹ́ tara rẹ̀ sí lọ tó bá ti gbà bẹ́ẹ̀ kò ní sú ọ kò ní rẹ̀ ọ ìyàwó gbà pé ọkọ tóun fẹ́ yẹn òun fẹ́ tara rẹ̀ sí lọ tó bá ti gbà bẹ́ẹ̀ kò ní sú kò ní rẹ̀ nítorí pé wọ́n fẹ́ produce àwọn ọmọ tí wọ́n máa kírun àwọn ọmọ tí wọ́n máa gbẹ́sìn ga àwọn méjèèjì wọ́n wá sí faradà fún ara wọn nítorí ìbádà tí wọ́n fẹ́ ṣe láàrin ara wọn lidhalika amara Allahu bin nikah lil ijtima'ihima la lit tafriqi baynahuma ọlọ́wọ́n bá aláà tó ní ká mú ìyàwó tó bá wù wá káfẹ́ ó ní tọkọ tọkùnrin tó dáa tó bá pè wá tó bá wù wá káfẹ́ ọlọ́wọ́n bá aláà tó ní ká papọ̀ yẹn ọlọ́wọ́n bá aláà fẹ́ bẹ́ẹ̀ ni ló fi ní ẹ papọ̀ ọlọ́wọ́n ò fẹ́ ká túká nìka ọlọ́wọ́n fẹ́ ọlọ́wọ́n fẹ́ tọ̀lá ìgbà tó lọ́wọ́n tó sọ fún wa pé ká tọ̀lá kára wa ó dìgbà tí ẹ̀mí bá fẹ́ bọ́ tí àlàáfíà fẹ́ tán lọ́lọ́wọ́n tó wá mú wa as a solution wípé àbáyọ nígbà tí plane fẹ́ já téèyàn wá ń fọ ojú window plane ṣe mà pé bí plane ọ̀bá já èèyàn tó bẹ̀ kọ́ máa fojú window ṣeré igbó òun fẹ́ fọ ojú window plane nígbà tó di pé tọ́ <laughs> yanyan fẹ́ tán ẹ̀mí fẹ́ bọ́ lójú kéèyàn máa lo ojú ọ̀nà ojú window plane nítorí múyàn oyé débi tọ̀láàtì òun náà ni pé kéèyàn fẹ́ kú tí ó bá ti lakú lọ lẹ́yìn náà èèyàn fẹ́ wọnú àárẹ̀ tí ò ní tọ́mọ bẹ̀rẹ̀ rẹ̀ tí ò ní máa parí ẹ̀ nígbà náà ni tọ̀láṣì wa jẹ́ solúsàn láti mú wa jáde kúrò nínú sẹ̀mí tó le bọ́ sínú sẹ̀mí tó rọ̀ lópin ìgbà tẹ́mi wa ò ti bọ̀ ọlọ́run ni fàǹkìwó họ́nàbí yìí ní ààlìhìn ọlọ́run ọba ni mo pàṣẹ fún yín ẹ lè fẹ́ àwọn obìnrin pẹ̀lú yọ̀ǹda àwọn bàbá wọn sọ́tún nìsa ayah twenty five lọ́lọ́run ti encourage wa pé ká lè ṣe kíni ká lè marry torí pé dáadáa wà ń bẹ̀ lọ́lọ́run fi ní ká ṣe kíni ká lè marry ọlọ́run bá ní fankihu ma taba lakum minan nisa ọlọ́run ní ẹ̀yin ọkùnrin ẹfẹ́ nínú àwọn obìnrin matina ẹfẹ́ méjì méjì méjì méjì wàtúláta ẹfẹ́ mẹ́ta mẹ́ta bọ̀rùbá ẹfẹ́ mẹ́rin mẹ́rin fàyín khiftum alla àbí láàrin àwọn mẹ́rin ẹwájú ọmọlẹ́yà ọ̀kan ṣẹgbọ́n tọ́lọ́ sọ ó ti balance gbogbo ẹ̀ tó bá ti mara ẹ̀ pò ní ṣe déédéé láàrin wọn torí pé ọkùnrin tí ó bá ṣe déédéé láàrin àwọn ìyàwó púpọ̀ wọ́n padà tọ́láàkì ó padà ṣẹlẹ̀ ẹ̀yọ́ máa yá ìbànújẹ́ ó padà ṣẹlẹ̀ wàhálà ó padà ṣẹlẹ̀ ọlọ́run wá nítorí kẹ́ máa bà wá kó wàhálà ẹ̀yà àjọ máa ní eré ẹ̀yà ọ̀kan àmì ẹni tó bá mọ̀ pé òun lè ṣe déédéé ọlọ́run fún ní go ahead tóbìnrin kan ò sì lè sọ pé kọ́ máa ṣe ìtumọ̀ ìgbà ọlọ́run sọ fún ọ pé kọ́kọ́ ronú kó tó dáwọ́lé kó sì wúrẹ́ bó ṣe rí sọ́rọ́tún nìsá lọ́lọ́run ti ń sọ ayẹlẹ kẹta níta aláàbá ń sọ lèmi máa ń sọ jáde èmi yẹn fẹ́ sọ tara mi nítorí ọ̀rọ̀ tí n bá sọ̀rọ̀ ara mi tọ́wọ́ padà dáwọn àsìkò kan kò ní o lè má wúlò mọ́ àmọ́ tá a bá ń sọ̀rọ̀ àlá táyé òfin parẹ́ tàlá ní ọmọ ọmọ ṣe kíni ní ọmọ jẹ etí ọba kọ́ etí tọ́ bá kọ́ nígbà padà yá yọ padà bàtúntọ́ lọ sọ lọ́kọ̀rẹ́tì ẹ̀yọ́ miami ọlọ́wọ́n bá ní wa ankihu li ayama minkum was-salihin min ibadikum wa imaikum ọlọ́wọ́n bá ní ẹ̀fẹ́ àwọn ọmọ yín ọlọ́wọ́n bá ní ẹ̀fẹ́ àwọn tí ò ní ọlọ́wọ́n láwọn tí ò lọ́kọ tí ò níyàwó ẹ̀fún wọn níyàwó ọlọ́run láwọn ẹni rí kò sẹ́nìkan tí wọ́n fẹ́ kú lábẹ́ ọkọ kan àfikọ́jẹ́ pé ẹni ibú lọ́kọ yẹn kò sẹ́nìkan tí wọ́n fẹ́ léyàwó kan lọ àfikọ́jẹ́ pé ẹni ibú níyàwó yẹn tọkọ bá dá tíyàwó dá kò ní sí tọ̀láàkì láàrin wọn ọlọ́run fi ní tẹ́bà fẹ́ kí tọ̀láàkì ọ̀sẹ̀lẹ̀ èèyàn rẹ̀ ní kẹsìkí kẹfẹ́ kọ́dà ọlọ́run tó wá promise nù ayẹ ó ní tí ọ̀nà gbàrí yín tí ọba pọ̀ púpọ̀ yín yẹ kò nú fúkọrọ ọlọ́run bá ní tẹ́ báyìí márì tẹ́ báyìí márì tọ́ bá jẹ́ pé tálíkà ní ní tẹ́yìn rí tí ń wọlé ọ̀pọ̀ tó nǹkan yóò ní ìmùlọ omi ń fọdílé ọlọ́run ọlọ́run dà lọ mari ẹ̀yọ́ màá yá àyà hmm, ọ̀rọ̀ Allah nínú ọ̀tọ́nà fi máa sí fún yàn kí ọlọ́run bá sọ fún kálẹ̀ kíní ọlọ́run ó rí pé nínú ìgbéyàwó oore wà ń nínú nílẹ̀ kò sí jama kò sórí mẹ́ sọ́tù

táà mọ ìyàwó táà mọ iye ọkọ táà wọ́n fi dìfọ́sì dẹ́rù bara wa afẹ́kù nílé fọkànbalẹ̀ ni bàbá ń dágbé ìyá ń dágbé orí ibú ni àárẹ̀ ni ìrònú burúkú ni àìrónú sùn lóru ni bọ́ba oníyàwó wa ní mọ́ ọlọ́kọ̀ wa ní mọ́ mọ́ bẹ̀rẹ̀ àwọn bàbá ẹ̀ àwọn tí wọ́n bẹ nípò bẹ́ẹ̀ wọ́n mọ tí <laughs> ọlọ́mọ sọ̀rọ̀ wọn lọ́rùn àti yìí tó jẹ́ àdánwò látọ̀dọ̀ ọlọ́ àti yìí tó jẹ́ àfọwọ́fà rẹ̀ má fọwọ́fà wa fún rẹ̀ lọ́fọwọ́fà ó lè lọ́tọ́ wá mọ̀ pé káì ah, àdánwò báwọn àbí ó kù lábẹ́ ọkọ̀ yẹn tán lọ́tọ́ wá mọ̀ pé àdánwò sí kíní ah, àwọn ọmọ pé báyìí lórí <laughs> kọlọmọsàbà ni rọ wọn lójú bá ń sànú ọlágbára ọlọ gbogbo àwọn tàà sí ń yọ kọlọmọ ọlànà rẹ kọlọmọ jẹ ayọ kọlọmọ jẹ olè wa kò lórí وقد أعطى الله الاجتماع أهمية بالغة بين زوجين آية pọ̀ ní Qur'an tí ma kà fún wa ká sì máa kọ́lẹ̀ káwà máa lọ lè chẹ́kì ẹ̀tàbá délé ibi ọlọ́run ọba Allah ti ń sọ fún wọn yí pé ọkọ àtìyàwó òun fẹ́ kan túká ní wọ́n fún wọn ní àwọn ọlọ́run advice rẹ̀ pẹ̀lú àwọn methodology kan àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmọ̀ràn kan tó jẹ́ pé yóò wúlò fún wa kò ní já túká ọlọ́run ọba ní wa'ashiruhunna bil ma'ruf ọlọ́run bá ní àwọn ìyàwó yín mọ́ pàyín láṣẹ ẹ máa bá wọn lò dáadáa àṣẹ látọ̀dọ̀ aláàni wà á ṣùrù hùn náà ọlọ́run ní ẹ máa dùn ìyàwó yín nú ní gbogbo gbà kí lọ́wọ́n ọmọ always gbọ́ tó bá ti wọlé kí ìyàwó rẹ̀ ọmọ sí kíni kọ́mọ rẹ́rìn ọmọ fún ní gbogbo tó bá fẹ́ tínú fi máa dùn ọmọ sì gbìyànjú ó sì mọ́ sí fàdàdà fún tínú ló fi máa dùn sórí ó bá fẹ́ jẹ́ kó inú obìnrin ó dùn ó sì wàhálà ó sì palaba kíni wàhálà tó bá fẹ́ máa dùn obìnrin nú torí pé ọ ma sàwọn ẹ̀tọ́ kan tọ́jẹ́ pé àfikọ́ gbà pòfin sìn ọ lọ ó ma sàwọn àmójúkù kan tọ́jẹ́ pé àfikọ́ gbà pòfin sìn ọ lọ ó ní jórí bàníjẹ́ lára rẹ̀ ọlọ́run wá ní fáyín kárí túmọ̀ ọlọ́run ọba ní tẹ́nìkọ̀ọ̀kan yín kàṣẹ pé ẹ kórìíra àwọn ìyàwó yín bóyá níwà kan burúkú tí ń ṣe kìíní tí ń wò fa àṣà àǹtakàràwó ṣe à ọlọ́wọ́n bá nígbà míì ẹni kórìíra kankan o ọlọ́wọ́n sì ní mú kó fún yín ẹ sì kórìíra yìí lára àyàwó yín ọ̀yẹ́ jẹ́ alọ́lọ́hù fi khayran kathira níbẹ̀ kórìíra yẹn ọlọ́wọ́n dẹ̀ fi tẹ́bá ti wá lẹ̀ lè sì farada ipe kọ́ lọ ní o ọmọ alọ ní o a ní kí ló ṣe ẹwọ́n ní kì í gbọ́rọ̀ ẹ̀ bá ọmọ bẹ́lẹ̀ ọ̀kọ́lọ̀ jẹ́ ọmọ gbọ́ ọmọ mú lọ wá sí wọ́n ní kò mórún sùn kọ́ bí ó ṣe sùn ọ̀bùn ní dákun ó lé mú lọ kọ́ wẹ́ ọ̀lẹ́sẹ̀ ṣé gbogbo àwọn ọ̀ràn dáa máa ń wí ẹ̀ẹ́n ìmọ̀ nílẹ̀ bá dé ọ̀sẹ̀ òun ló gbọ́ lọ́n gbọ́lọ́gbọ́ jáde kìyàmà gbọ́ ọ̀rọ̀ wà sí ìjọba gbogbo àwọn táwa máa ń kà sí nǹkan tá a lè fi divorce mi <laughs> tábà gbé wọnú ṣẹ̀ríà kò tí tó bẹ́ẹ̀ ọlọ́run ọba ní nígbà ni kẹ́nìkan wá sọ fún mi sí pé wọn ní kankan tíyàwó kẹ́nìkan wá sọ lágbà ńlá yìí pé èmi ò yàwó mi 100% ipé kò ní nǹkan kan tí ma ń ṣe fún mi tí ma ń ṣe kíní tí ma ń dùn mí èmi ẹjọ́ ní sá ọwọ́ wá yìí tó ma fi listing ṣẹjọ́ yìí ẹjọ́ náà ni ọ̀tọ́lọ́run rí fáà sí pé ìtẹ́ kórìíra ní ààrẹ èmi ò mọ owó mọ́lẹ́jì bẹ́ẹ̀ bá ti gbówó lé lọ́wọ́ yìí ìjọ́ kejì yìí ni owó ti tán kúkẹ́lẹ́ rà ah, ara gbogbo ta fẹ́ náà ni àti ta àròpó anídìí àti ìnídìí ilé ìtẹ́ra ìyá ní ya sí láti ra kí lọ fẹ́sẹ̀ ọmọ àtúrí ẹ̀lẹ́ ìntọ́ ọmọ akórira lára ti tiẹ̀ nù ọmọ amọ́lé jẹ ó ti wá mọ̀ pé ọmọ bó ṣe ma fún ni owó tí ní di kíní tí òfin ní di ìṣònú lé kálukú náà lọ ma àrùn tí ń bẹ lára ọba ti fara da kí n lè fi orí sábẹ̀rẹ̀ fún tabawo yìí kí sọ fún

olùgbàgbọ́ òdodo ni yín o àwọn ìyàwó yín náà olùgbàgbọ́ òdodo ni wọ́n olùgbàgbọ́ òdodo kan ò gbọ́dọ̀ bínú sí olùgbàgbọ́ òdodo lóbìnrin o torí pé ìgbàgbọ́ ti dà wọ́n pọ̀ okùn tí ànábì ní ká máa rántí yẹn okùn yẹn kí púpọ̀ okùn iman ànábì ní ìwọ ọkọ tó gbàgbọ́ ìyàwó rẹ̀ náà gbàgbọ́ kì í ṣe kèfèrí ànábì náà gbọ́dọ̀ máa wá bínú sí mọ́mì ni o torí pé iman ń bẹ lára ẹ̀ hàmínà àkọlùkọ́ tó bá ṣe ìkórìíra kankan lára ẹ̀ rọ́dìyà mí ni àhà máa rántí èyí tọ́da àti ń ṣe kọ́ ọmọ pípa èyí tí ọ̀dà rẹ̀ àwọn ìyàwó ni anábìnrin fàṣì nígbà tí wọ́n ń sọ àdéhìsì àwọn ìyàwó àwọn sàbíyáàtì àwọn ìyàwó tí wọ́n ti lọ lànàbí sọ fáwọn sàábà pé méjì ló bá ní ọ̀dọ̀ rẹ̀ o èyí tí ń dùn mọ́ àti èyí tí kò dùn mọ́ máa wá fẹ́ èyí tí ó dùn mọ́ máa fi pa èyí tí ó dùn mọ́ máa fi ṣe kíní máa fi pa rẹ̀ ẹ̀yọ́ màá yá mi nígbà nábì ní ká máa mọ́lẹ̀jì òṣìgbàgbọ́ òdodo lóbìnrin tó jẹ́ sàbíyà bóò lọ́wọ́ sí pẹ̀lú ìyàwó tiẹ̀ tí ọ̀pá sábà láyé ẹlòmí ò sí àbámà máa lọ ìfẹ́ ọmọ káì nítorí owó yẹn ọ̀fẹ́ withdraw statement padà kò ní rọrùn yọ́wọ́ rò pé àwọn tóun rí ń ta yẹn wọ́n dáa ju èyí tóun fẹ́ lé yẹn lọ ìgbà bá gbé wọlé tán tójú dátán káì yóò wá rí pé ah, èyí tó lọ́gán ò burú tó báyìí àbí kó rí pé bákan náà ṣe ní bákan náà ṣe ní kíní bákan náà ṣe ní sótún wá kọ ilé ó tún fẹ́ mi ni ọkọ ìyàwó tó bá gbọ́n tí anábì sọ anábì tún sọ míì ọgbọ yẹn yìí anábì jẹ́ yọ yí pé al-mar'atu inna al min dila obìnrin adé alátara ẹfọn tààhà tọwọ́ tí wọ́n bá ní wọ́n pòdúsì nǹkan kan nínú tọwọ́ nǹkan wọn ṣe kíní nǹkan wọn náà wọ̀ anábì níbi ẹfọn tààhà bó ṣe wọ́n bẹ́ẹ̀ lóbìnrin ṣe rí bá ṣe dá ẹfọn tààhà láti dá wọn anábì wọn sọ̀rọ̀ lọ anábì ní ìfàyíndà tó kí ha tó bá wọ́n fẹ́ ní túláàsì tààhà ó sì kan egun yẹn yàwó ẹ̀ anábì ní wọ́n kẹ́sìrò ha anábì ní kíkàntì ń rè fáàsì tọ́lá kò ha

àṣetánì ẹ̀ ti bẹ̀rẹ̀ láàárọ̀ ó ní àmá ìṣẹ̀tán oníṣẹ́mọ́ oníṣẹ̀tán ni àníbìnrin bẹ̀rẹ̀ ní oníṣẹ̀tán gbogbo èèyàn lóníṣẹ̀tán ti ń dàlá ó ní ẹ̀yìn kọ́ àníbìnrin mìíràn ni ọ̀làkìn asilamu àmọ́ tọ̀dọ̀ mi ti gbà síláàmù kò lè pè mí láṣẹ burúkú ẹ̀yìn tó kù lẹ́ẹ̀ máa kó sínú pàǹpẹ́ àníbìnrin ṣètán yẹn ti dé ìyàwó rẹ̀ wá bẹ̀rẹ̀ ọ wá bẹ̀rẹ̀ sí máa ọkàn yarí bí mọ́tò tó bá ṣe kíni tó bá nọ́ọ̀kì tó start yẹ start yẹ tí ó start oní ṣe báyìí ọlọ́run ṣe ọyá gbàbẹ́ ọlọ́run ọgbà ọyá sùn bí ọlọ́run sùn ọ̀rọ̀ ara sàlùwàlá jẹ́jẹ́ ọmọ sẹ̀náfílà tọ́bọ́já sùkù tí wọ́n máa ṣe kí ni tí wọ́n máa ṣe náfílà tọ́bọ́ ti wá bẹ̀rẹ̀ wàhálà yẹn ọmọ ní a'udhu billahi minash fasta'idh billah ẹ má gbàgbé láti ṣàwùzọ ẹ sì a'udhu billahi minash shaitanir rajim wọ́lá àìsàwùzọ billahi minash shaitanir rajim lọ́jẹ́ kẹ́lẹ́mí olùsìyàwó kẹ́lẹ́mà khafifa gbólóhùn tọrọ lẹ́nu tó yá lẹ́nu tí ó gùn púpọ̀ ó sì sọ ayé ìyàwó rẹ̀ àtiwọ́ yóò sì gbogbo àti wàhálà yẹn bá ti bẹ̀rẹ̀ ó ti bà pé tó nígbà anábì sọ fún ìyàwó àìsà pé àwàjá akí ṣètọ́nù ṣètọ́nù ti bẹ̀rẹ̀ yọ́nà mọ́ ni pélé ni ó yọ̀wọ́ arójú ẹ̀ ń sùn ní má sùn má bá wí ń sùn I'm talking you are sleeping don't sleep you will not sleep this night jama kí ni wọ́n ní kó ṣe a'udhu billahi anábì ní kọ́ gbá lójú wọ́n ní kọ́ gbá wọ́n ní kó lù kó ti ṣubú ọ̀daràn ọ̀daràn ọ̀ràn tó dá tí ipa rò ní ká mọ́ ó bá ikọ́ ọmọ rẹ lọ wàhálà ti bá ọ ọlọ́mọdé ọmọ tọrọ lọ́jọ́ alẹ́ ọmọ tọrọ bára torí àkọ́bí rẹ wọ́n ti gbé lọ látọmọdún mẹ́rin ìgbà tó wà fi padà wá yóò ti di gáǹgì sí ah, wọn ọmọbi tóbìnrin yóò kó lọ Port Harcourt nínú oko kan sẹ́nìkan ọ̀nù mọ́ bẹ́ẹ̀ ah obìnrin ọlọ́mọdé alógbàdì wà lóbe sẹ́nìkan ọ̀nù mọ́ bẹ́ẹ̀ ó nílé tírèsì bí wọ́n wà wọ́n dàgbà síbẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ alẹ́ ni wọ́n sẹ̀sẹ̀ máa wá wọn ká látara àyèlèsè a'udhu billahi mina shaitani rajim ọ̀rọ̀ mọ́rí jìkì sí nǹkan àwàdàjàmá àti kéèyàn lọ lè ní Muhammad sallallahu alaihi wasallam àdẹ́bẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam gbà wà ní mara àwọn fáni àtọ́lá kò sílá divorce ọ̀rẹ́ ẹgẹ́ bí ìdání tí èyàn bá ní bùkátà sí èyàn gbọ́dọ̀ sí kíní èyàn gbọ́dọ̀ súnmà wọ́n fẹ́ fi dáṣẹ́ divorce dà ẹgẹ́ bí ìdá tọ́jẹ́ pé ìgbà tí nǹkan tí ọba lójú tó má láṣẹ kíní làwa yọ tọ́ba di pé wọ́n fẹ́ pa ọ́ ọwà yọ ọba sẹ́kọ̀ọ́ sáré albozan nígbàtí nǹkan ọ̀rọ̀ àwọn ni wọ́n fi tọ́láàkù wọ́n ní àtọ́láàkù sílá wọ́n ní ìdà ní tíyàn má fọwọ́ padà ó <laughs> má fọwọ́ pa ojú dá ó àìsúnmọ́ gbogbo ohun tó ọba ń rò pọ́fẹ́ sí fún ìyàwó rẹ̀ ro anything láti ṣe fún ilẹ̀ tọ́láàkù yàtọ̀ sí máa lọ wọ́n sọ olùsàn síbòmí amara Allahu rijala bi talabi rizq wà amọ́ràn bẹ ìtọ́ ìhá lè nìsà ọlọ́run pa àwọn ọkùnrin látara ìmáṣe dáadáa nínú ilé káwọn bá túká ọlọ́run ká máa wọ owó káàkiri ẹwọ alátànsì jama obìnrin ọmọ bí ẹ ti fẹ́ rí o kọ́dà kan mọ́ bí tẹ́ ti rí ẹ̀yin lẹ́sà máa wọ aká ọlọ́run ní tẹ́bá wá kó nàjọ tán wà alal mauludi lahu rizquhunna tẹ́bà fẹ́ túká ọlọ́run bá ní àwọn ìyàwó tí wọ́n bímọ fún yìnyẹn rizquhunna àdá ìkọ̀m ẹ̀yin lẹ́ máa fún wọn lówó tí wọ́n máa ná kóbìnrin ọkàn jí kọ́kàn máa náwó pílánì tọ́lọ̀ ní fún bọ́dọ̀ ọlọ́run ní kó béèrè bí a ti rí ọlọ́run ọba ní wà alẹ́ ní mawludi lahu rísíkù húnna rísíkù húnna ní pé rísíkù húnna húnna lóbìnrin fáwọn àtàbà gbọ́ lárúbá rẹ̀ àdá rísíkù ní owó ọlọ́run ti mọ̀ pé bọ́ọ̀ bá tilẹ̀ bóbìnrin lówó ẹ̀ padà túká ẹni bá yahun ìyàwó padà filẹ̀ ah àwọn ò lè níyàwó lè wàláhì bọ́ kọ́lẹ̀ bó tó fẹ́mi yóò tún lọ bó tó fẹ́mi yóò tún lọ tọ́lọ́lọ́n ti ní aláwọn obìnrin fẹ́ etí wọ́n fẹ́ràn tán lè fi dúró tì yín oníkà máa fọ́n rísíkù ọkàn máa bùn lówó láìsí láìsí owó ọbẹ̀ yàtọ̀ sówó ọbẹ̀ yàtọ̀ sówó pampers yàtọ̀ sówó fústọ̀fù ọkàn kan jí láàárọ̀ pé ẹ̀wọ̀n lọ́ọ́ lè kírun ọ̀ṣùbà ajẹ́ ẹgbà five thousand a kí ni ká fi ṣe mo bọ̀ èyí ní láǹbẹ̀ lẹ́vù níyẹn o <laughs> <laughs> tọ́wádé kúrò àwà ní eré àjá àwọn lẹ́kì 5,000 kò sí kankan ó kọ̀kọ̀ chẹ́kì 100,000 gbẹ́tọ̀ mọ̀kà fún náà kí ní kí fi ṣe tó bá wò ẹni bá ń ṣe bẹ́ẹ̀ ìyàwó ní kọ́lẹ̀ ọlọ́ni rísíkò húnna ẹ máa bù wọn lówó wọ́n kí síwájú húnna ọlọ́ni ẹ máa rásọ fún wọn sọ bọ́lárúbáwá tọ́lọ̀ ń sọ <laughs> ọmọ ṣiṣẹ́ obìnrin ọba sọ fún ọ pé òun fẹ́ rà yìí òun fẹ́ rà òun yẹra sọ tán lọ́jà ìwọ̀n sí wáyẹn ọlọ́run bá ní típa rẹ̀ bá ká típa rẹ̀ bá ti ká mọ́sálá yìí rà sọ fún ọ mọ́sálá yìí bù wọn lọ́wọ́ bílí màrúf èyí típa rẹ̀ bá ká mọ́sẹ̀jọ ara rẹ̀ lọ àmọ́ ọlọ́run yóò yọ yí pé nǹkan tí ó fi gbádùn rẹ̀ òun kan máa fún lówó kò sì máa rà sọ fún ẹ̀yin yá wa ń sọ bí táyà wà fún yìí suratul Baqara lọ mọ́ màmá dá kọ́ suratul Baqara

òun á kí ọmọ òun ọmọ olọ́mọ yín ó wà yù ọlọ́mọjọ sẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́ agbára ọlọ́run al-khairiyyatu kulluha ànábì ní ilé sọ fáwọn sàábà pé àwọn èèyàn dá àwọn èèyàn dá o wọ́n o kọ̀ wá sẹ́ni tọ́ dá wájú ọlọ́run sẹ́ni tọ́ dá síyàwó ẹ̀ kí náà ànábì ọ̀fẹ́ kọ́ sẹlẹ̀ jama ànábì ń sika máa ṣe dáadáa kálíbà jẹ́nire lọ́dọ̀ ọlọ́run ànábì ní khairukum khairukum li ahli ànábì lẹ́ni náà lẹ́ni tó dá síyàwó ẹ̀ jù wa ana khairukum li ahli èmi tí mo wá wọn ju yìí èmi mo dáa jù láàrin yín torí èmi mo dáa sáwọn ìyàwó mi jù ẹ̀yin lọ ìdí ànábì ń ṣe fáwọn ìyàwó ẹ̀ kò sẹ́yìn olè sínú ẹ̀. a ò ní lè tẹ̀síwájú jù báyìí lọ lónìí lórí ètò àìtó yín fiqhul islam wá sí onírànran látẹnu fadilatu sheikh Kọmọrùdín Yunus Akórèdé tá a tún fi pàdé wa à ń kíra wa wípé. السلام عليكم ورحمة الله وبركاته